rẹ̀ ní udawa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa kálọ. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum warahmatulahi wabarakatu jẹ́ kí ni ìdájọ́ sọ́láàtù lèmáàmù tó ṣe pé ó síwájú àwọn èèyàn ṣe sọ́lá tó ń tẹ̀gbìn lára rẹ̀ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé lèmáàmù ọ̀mà pẹ́gbìn bẹ́ẹ̀ láàrọ̀ ọkàn sàlùwàlá ni ó sì sàlùwàlá ọgbẹ́ wù ọ́ kò mọ̀ pé gbẹ̀ǹbẹ̀ lára sọ òun kò mọ̀ pé tọ̀tì yóò ńlá sọ ìmáàmù wa wọ sọ́láàtì tó sì fi ṣe Allahu akbar tó fi sálámà ọlọ́run ọ̀bọ̀ òpè kọ́ ìpẹ́gbìn ń bẹ láàrọ̀ ọlọ́run sì pé kẹ́nìkan nínú jama kọ́tajú kan kó rè dépò pápẹ́ wọn ta lólobó wọ́n fi wá parí sọ́láàt wọ́n ti wá parí tán ìmáàmù wa wọ́n fẹ́ bẹ́wù lẹ́gbà tó délé ibi títí mú ẹ̀wù kọjá ní agbọ́n mú rẹ̀ lórí pé ń bọ́ ọ́lẹ̀ tó ti gbóòórùn gbẹ̀ ìmáàmù wa ṣèwádìí ló wá rí i pé ah ìgbẹ́ ń bẹ ní ara aṣọ òun ìgbẹ́ ń bẹ lára sọ hàn bóò wá ní bóò láti pè dájọ́ sọ láti eléyìí nígbà tó ṣe pé lè máa mú ọmọ ṣáájú kó tó di kó parí sọ láti àsìkò tí ń bẹ̀wù sí ńgbà tó délé ọlọ́run ọba ní kó má pé gbẹ̀ǹbẹ̀ láàrọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa nígbà tó ti ṣe pé lè máa mú ọmọ wọ́n sì ti parí sọ láti kó tó mọ̀ pé gbẹ̀ǹbẹ̀ láàrọ̀ ohun ẹ̀gbìn ló ń gbé sọ láti sọ láti wọn lálàáfíà sọ láti wọn lálàáfíà nítorí pé kò máàmà kò máàmà tó bá ti pọ́ máàmà ni ọ̀rọ̀ ọ̀bá tún jẹ́ nǹkan mi. ọ̀dà báwo wá ni tó bá ti pé ìgbà tó ń bá sọ láti lọ ẹni lè má mú mà pípé ìgbẹ́ mà ti yóò ńlá sọ torí pé ń sá ń gbóòórùn fíkàfíkà ni ìgbẹ́ ń bẹ lára sọ òun yìí báyìí tó bá ti pọ́ ọ̀rọ̀ ìmáàmù lọ́rùn láti bọ́ aṣọ yẹn kú lọ́rùn rẹ̀ bí ká pé bùbá àti sọ́rọ̀ òun náà ní máàmù ńlọ́wọ́ wọ́n á bọ́ rẹ lẹ̀ torí pé ara sọ́rọ̀ wa kò sí ní burú ń bẹ́ẹ̀ máa bá sọ láti yọ yọ sọ sí jìnnàjìnnà kọ́ máa bá sọ láti rẹ lọ kò sí ní tó sọ láti rẹ àmọ́ tó bá jẹ́ pé kò kò lè láti yẹn bí kápára bùbá iná ni ìgbẹ́ yìí wà bùbá kò wọ àwọ̀tẹ́lẹ̀ kankan sí ìsàlẹ̀ bùbá rẹ̀ tó wọ̀ kò sí bí ó sì bọ́ bùbá kúrò lọ́rùn sísan láti ọ̀la láti àmọ́ nítorí tó bá ṣe bẹ́ẹ̀ ó ti bọ́ òhò nù àjẹpẹ́ ní tí lè máa mọ̀ ọ́ ṣe ń bì báyìí òun náà ni pé yóò fi àyè sọ láti sílẹ̀ yóò fẹ́ lómi ìsíwájú kó máa bá sọ láti lọ fáwọn èèyàn yóò fẹ́ lómi sílẹ̀ pé kó máa bá sọ láti lọ fáwọn èèyàn tó bá sì fi wọ́n sílẹ̀ kí parí tiẹ̀ lónìí kò sí ní tó burú ń bẹ́ẹ̀ torí rẹ̀ eléyìí jẹ́ bí ìmáàmù ṣe tún sọ láti àwọn jàmáà ṣe títí ọba ṣe tún ṣe pẹ̀lú tiwọn kò sì ní jẹ́ kí tiwọn bàjẹ́ mọ́ ń lọ́wọ́ tó bá yà ṣẹlẹ̀ pé lè máàmù ti mà lórí sọ láti yìí ipò ẹ̀gbin máa ń bẹ lára òun ẹ̀gbin yìí sì ni bàbá yìí ẹni fi ń bá sọ láti lọ kò tiẹ̀ pé òun ò fi sọ láti lẹ̀ kó wọn fẹ́ lomi ìṣíwájú kó máa bá sọ láti lọ ó lóun ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀gbin ẹ̀gbin lòun ìparí rẹ̀ tọ̀ tí lè má mú bá ti báwọn ajẹ́kó ti ṣàkóbá o ó wá ń ṣe àkóbá kò sí fúnra rẹ̀ lásán o ó ti ṣàkóbá fún sọ láti àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ ó ti ṣàkóbá fún sọ láti àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ náà ni táwọn náà bá mọ̀ pé gbìngbẹ́ lára rẹ̀ tí wọ́n tún fi mí màsáláì mà wọ́n tún tò lẹ́yìn rẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn náà ti kó sọ láti wọn. wáyé o tá a bá bẹ àwọn èèyàn kan wò níbì àbí nílé wọn àbí láyè tí wọ́n wà àbí mọ́sálásí kan ńṣe lọ́yọ̀ kọjá pé àwọn ẹni tá a bẹ̀wò náà ni ó ṣe lè má mú tásìkò sọ láti bá tó àwọn ẹni tá a bẹ̀wò ni ó ṣe lè má mú tásìkò sọ láti bá tó ká kéèsì o torí pẹ́lú mi ìgbéraga ń dá láàmú bàjẹ́ tí o bá ti ní jò ní ó ṣe lè má mú kò ní ṣe sọ láti kódà tó fi dórí sọ láti lójúmọ́ à tó bá ti mọ̀ pọ̀ nǹkan ni wọ́n fi ṣe lè má mú yọ̀ọ́yà dùn lé ẹtí ẹ bá sì a ti ka àwọn àdí tó lè mú ni má lọ sí sọlátul jumu'ah àti sọlátul jama'ah kò sí nínú rẹ̀ pé tí wọn bá ti ní fi ọsẹ lè má mú má tó ṣe pé gbéraga ń dà wọ láàmú wọn náà lọ sábọdọ ṣe lè má mú gbogbo èèyàn gbọ́dọ̀ tó lẹ́yìn tiẹ̀ ni a'udhu billah torí ẹja kì í sára lọ nìkan nílé rẹ̀ òun lọ so wala ya ummu rajulu rajula fi baytihi bẹ́ẹ̀ làdé ti sọ pé ẹnìkan ò gbọ́dọ̀ ṣe lè máàmù fẹ́lòmíì nínú ilé tẹlòmíì hẹ́n ọ gbọ́dọ̀ ṣe lè máàmù fún àyàfi tó bá yọ̀ǹda fún ọ tó bá yọ̀ǹda fún ọ pé àìwọ gẹ́gẹ́ bí olùkọ́ òun àìwọ gẹ́gẹ́ bí olùmọ̀ òun àìwọ gẹ́gẹ́ bí aṣíwájú ẹsẹ̀ lè máàmù so pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ló fi lè bọ́ síwájú àmọ́ ìjẹ́bẹ̀ ilé tiẹ̀ lẹ ilé rẹ̀ òun ó ṣe lè máàmù bẹ́ẹ̀ so kásàkíyèsí agbọ̀n abẹ wàyí o ǹjẹ́ gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe síwájú tá a bá gbàgbé a ti sọ ike sáfù alákọ̀ọ́kọ́ tẹ́ àló ń lọ́lọ́ la jù àníyéwì àníyéwì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láwùjọ tiwa wọ́n máa fi léyìí ra rẹ̀ báyà wọn mọ̀ ń pa rẹ̀ báyà sì mọ̀ ń pa rẹ̀ wọ́n fi tí pàlàbà rẹ̀ àbẹ́rù máa bá wọn àbẹ́rù máa bá wọn pé àwọn ah, bá lọ sí sáfù alákọ̀ọ́kọ́ àwọn bá lọ sí sáfù alákọ̀ọ́kọ́ ah, kí ni bẹ́ẹ̀nbẹ́ sẹ́rù fi ń bọ̀ àlọ́ la ń bẹ́ẹ̀nbẹ́ má sàfún ọ̀la ń bẹ́ẹ̀nbẹ́ ọlọ́lá ju sáfún ẹlẹ́ẹ̀kejì lọ sáfún ẹlẹ́ẹ̀kejì lọ́lá ju ẹlẹ́ẹ̀kẹta lọ ẹlẹ́ẹ̀kẹta lọ́lá ju ẹlẹ́ẹ̀kẹrin lọ sálákọ̀ọ́kọ́ lọ́lá yẹ kí n dù àbí ti sáfún ẹlẹ́ẹ̀kẹta àbí ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ lọ́lá yẹ kí n dù àti pé gan-an láàrin ọ̀tún àtòsí gbogbo sáfù àti sọ pé agbọ̀n ọ̀tún nínú gbogbo sáfù ọlọ́lá ju agbọ̀n lọ àti pé ọlọ́run ọba àtàwọn màláíkà rẹ̀ wọ́n á máa tọrọ kí àtìgẹ̀ẹ́ ọlọ́run máa ń ṣe kí àtìgẹ̀ àwọn mọ̀lẹ́kà máa ń tọrọ kí àtìgẹ̀ fún ẹni tó bá wà ń sáfù alákọ̀ọ́kọ́ àti pàpà gan fáwọn ẹni tó bá wà lápọ̀ tún sáfù àti pàpà nàbì sallallahu alaihi wa sallam nínú àdéhìí kan ó ṣàdúà fáwọn ará sáfù alákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀mẹ́ta kó tó wá ṣàdúà fẹ́ni sáfù ẹlẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kan à ẹni tá nàbì sallallahu alaihi wa sallam lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí sáfù kankan ẹ pé sáfù kankan kèé pé kí ló ṣe àwọn èèyàn láwùjọ tiwa tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn èyí mójútó ní tí ó ṣe wọn láǹfààní wọn èyí ṣe ní tọ́lọ̀ wọn bá ní kí wọ́n ṣe. wọ́n fẹ́ rí wọ́n máa ń wọn ba ẹ̀ta oró lẹni tí wọ́n wá mọ́ṣáláṣí wọ́n wá pọ̀ jọjọ nídìí ẹ̀fẹ̀ wọ́n pọ̀ jọjọ nídìí ìranù ẹ̀wọ̀ èèyàn ti máa kó jọ títí títí tó ń láwọn wo fíìmù tuntun tó jáde àbí rẹ́kọ́ọ̀dù tuntun tó ń rìlíìsì àbà síbẹ̀ là ń pọ̀ nídìí kàṣínà mùsùlùmí náà sì tún rí tọ́pọ̀ nídìí gbogbo àwọn àrégbè báyìí síbẹ̀ là ń pọ̀ nídìí kàṣínà ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa ta ni àti ta ló wá yẹ kó máa dún sáfù alákọ̀ọ́kọ́ nígbà tá a bá ní kí gbogbo wa náà sojú kòkòrò ká dún sáfù alákọ̀ọ́kọ́ sáfù méjì èpè sáfù kòkò sí sáfù méjì kan sáfù kan náà ni láti bí ọgbọ̀n ọdún tó ń ti ń ṣe sọ láti mọ́sálásí mi sáfù kan náà ni tọ́ ẹ̀mọ̀ pẹ̀lú àwọn eléyìí ọ̀rọ̀ tá à ń wí báyìí ìwọ̀nba ló ṣiṣẹ́ lọ́dọ̀ tí wọ́n tó ti sáfù kan náà ni ọ̀bá àpò tó dé ọ̀bá tètè dé sáfù kan náà ni wọn ò lè pé sáfù méjì tó bá jẹ́ pé ibi táwọn èèyàn ti máa pọ̀ ni tí wọ́n ti máa ń sin náà àwọn ẹni tí ń ronú táwọn òkú tó irú àwọn eléyìí báyìí ta ni àti ta ló lẹ́tọ̀ọ́ láti dúró sáfù alákọ̀ọ́kọ́ àwọn tó lẹ́tọ̀ọ́ láti dúró sáfù alákọ̀ọ́kọ́ àwọn náà ni ulul ahlami torí pé àwọn ní máa jẹ́ ni àwòkọ́ṣe sáwọn èèyàn ẹni tó bá ti mara rẹ̀ ló ní mímọ̀ olùkọ́ ayọ̀ lọ kó tètè gbìyànjú láti máa bẹ́ sáfù alákọ̀ọ́kọ́ nítorí àyíká àmọ́ ìmáàmù gbàgbé wọ́n tún lè máàmù sí ìmáàmù sàṣìṣe wọ́n rán lè máàmù létí ìmáàmù sàṣìṣe wọ́n tún lè máàmù sí yàtọ̀ sẹ́ni tó ṣe pálá ìmọ̀kan ni afọ́nufọ́ra ni tí lè máàmù bá gbàgbé sí rákà mẹ́rin mẹ́fà wọ́n lè pé ẹlẹ́ẹ̀kẹta làwọn tún wà torí méjì fẹ́yọ̀kan nìṣirò táwọn sí لا حول ولا قوة إلا بالله وعن من حديث أبو مسعود رضي الله عنه وإن كان رسول الله صلى الله عليه وسلم يمسح مناكبنا في الصلاة ويقول استووا ولا تختلفوا فتختلف قلوبكم ليليني منكم أولو الأحلام والنهى ثم الذين يلونهم ثم الذين يلونهم رواه مسلم قال النبي صلى الله عليه وسلم lẹ́yìn ìgbà tó máa ṣe ìkọ́mọ̀ tán ó máa ń fọwọ́ pa èjìká wa tí ó fi rí i pé àdúródọ́gba èjìká tẹnìkan kò lọ wájú ju tẹnìkan lọ ẹnìkan ti àyà síwájú ju tẹnìkan lọ ànábì ó wò lọ bẹ́ẹ̀ yọ máa sọ pé ìsítẹ́wù ẹdúródọ́gba o wala takhtalifu ẹ yapa o fatakhtalifa qulubukum kele yìí ọmọ amú kí ọkàn yín náà yapa liyaliyani minkum ulul ahlami wan nuha àwọn ẹni tó nímọ̀ tó sì jẹ́ ẹni tó ń pààyàn ọlọ́run nínú yín ni kí wọ́n tẹ̀lé mi kí wọ́n tó tẹ̀lé mi tààrà sọmọlẹ́dì iná yẹlò wò náà lẹ́yìn náà ní sáfù kejì àwọn tó pọ̀wọ́lé àwọn eléyìí nínú màá ti pààyàn ọlọ́run sọmọlẹ́dì iná yẹlò wò náà ní sáfù ẹlẹ́kẹta àwọn tó pọ̀wọ́lé tẹ̀lẹ́kejì nìkan àwọn náà tó tẹ̀lé wọn àlèmá mùsùlùm ló gbà wá tẹ̀lé ìtumọ̀ sí pé lódodo ó yẹ ká sojú kòkòrò láti máa wà tó ṣe fáànù tó sáfù méjì mẹ́ta mẹ́rin márùn kìí ṣe gbogbo orúwọ́ ògiri wa iná lọ yẹ ká bá ń sáfù alákọ̀ọ́kọ́ ó yẹ kọjá àwọn ẹni tí májàmú pé sí lára bẹ́ẹ̀ táwọn èèyàn máa ń wò láwùjọ wa nù tí wọ́n máa fi dúró tí wọ́n máa fi tàdí mẹ́yìn eléyìí náà ń bẹ nù làákàyè ìgbé yẹn ti mọ́ra rẹ̀ pé wọ́n máa kí ó kankan ẹni tó sì yẹ kó dúró sẹ́yìn lè máa mú tààràtà àwọn ẹni tó bá ní màní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà táyìn ti mọ̀ pé láwùjọ yín sáfù ò kún sáfù méjì nǹkan kan ẹ tètè lọ dúró lápọ̀tún ẹ má jẹ́ kápọ̀tún ọbọ̀ máa yín lọ́wọ́ àwọn tó yẹ kó máa dúró sẹ́yìn lè má mú ní tààràtà nù sọlẹ́ ìtumọ̀ sí pé gbogbo wa pátá àlè ṣe lè má mú ẹnìkan náà ni ó ṣe lè má mú àwọn ẹni tó ṣe lè má mú àwọn náà láǹfààní yàtọ̀ sí pé àwọn náà wá sí náà àǹfààní tiwọn náà tún ni kí wọ́n jẹ́ni tí yóò máa ta lè má mú jì wọ́n jẹ́ni tí yóò máa ta lólobó tí òfin ní jẹ́ pàṣẹṣe bọ́ sínú sọlá tí lè má mú bá ti lè ká tó tó gùn dáadáa nínú ìdúró rẹ̀ gbogbo àwọn ẹsẹ̀ láti yókù náà wọ́n gùn dáadáa o nígbà tó ka kí ó tó gùn gan ọ̀hún á ní jẹ́ kí rùkú rẹ kọ́ kó kúrú jọjọ ní gbogbo àwọn nǹkan yòókù tó bá ṣe nù sọ láti ó jẹ́ kí wọ́n gùn gẹ́gẹ́ bí kí ó tó ké nù sọ láti ti ṣe gùn. ọwọ́ nínú ẹgbà ọ̀rọ̀ láti ọ̀dọ̀ فركعته فاعتداله بعد ركوعه فسجدته فجلسته بين السجدتين فسجدته فجلسته ما بين التسليم والانصراف قريبا من السواء متفق عليه ولي موسى كيسي البراء بن عازب موسى كيسي صلاة النبي محمد صلى الله عليه وآله وسلم نقول موسى صلاة لي النبي mo wá rí i pé ìdúró ànábì rògbò wà ànábì ìnáró ànábì láti rògbò ìforíkalẹ̀ rẹ̀ ìjókòó rẹ̀ láàrin ìforíkalẹ̀ méjèèjì àti ìforíkalẹ̀ kejì àti ìjókòó tí máa jókòó tí ó bá sálámà àti jókòó tí ó jókòó lẹ́yìn ìgbà tí ó bá sálámà àti jókòó tó tún jókòó lẹ́yìn ìgbà tó sálámà tán qariban min as-sawa gbogbo ẹ̀ súnmọ́ kọjá bákan náà tí sọlá ti bá gùn gbogbo àwọn nǹkan yìí ó gùn tí ọba gùn gbogbo àwọn nǹkan yìí náà kúrò muttafaqun alayhi alimami bukhari àti muslim ló gbé jáde. ní báyìí àwọn èèyàn kan máa ń bẹ tó ẹ pé àwọn nídìíwọ́ ìdíwọ́ àwọn ò ní jẹ́ kí wọ́n lè ṣe sọlá àti bọ́lá wọn bá ti ṣe ti pa wá láṣẹ torí pé wọ́n ya abirùn àbí wọ́n jẹ́ni tó ṣe pé ìdíwọ́ kan ń bẹ pẹ̀lú wọn tí ò ní jẹ́ kí wọ́n lè ṣe ìjọsìn yẹn gẹ́gẹ́ àti bó ti ṣe yẹ bí àpèjúwe aláàárẹ̀ aláàárẹ̀ ní ìsinyìí báyìí wọ́n bẹ nínú àwọn àṣẹṣí tí ń bẹ nù sọ́dá tí ò ní rùn lọ́rùn láti ṣe aláàárẹ̀ lè má lè dúró aláàárẹ̀ lè má lè tẹ̀ aláàárẹ̀ lè má lè forí kalẹ̀ aláàárẹ̀ lè dúró ṣùgbọ́n ó lè má lè rùkú ó lè rùkú ó lè má lè forí kalẹ̀ àti bẹ́ẹ̀ lọ náà ló ní àjò onírìn àjò náà ní àwáwì òun náà nídìíwọ́ tó ṣe pé báyà ìrìn àjò ti rìn yìí ó ti mú kí àárẹ̀ ọmọ ṣe ní gbogbo ara rẹ̀ ìní tó ń gbọ̀rọ̀ra irú eléyìí òun náà nídìíwọ́ bẹ́ẹ̀ náà làwọn ẹni tí ìbẹ̀rù ṣe lásìkò ogun ẹ̀rù ń bà wọ́n wípé báwọn bá ní káwọn dúró káwọn ṣe sọ̀rọ̀ bóyá ọta ti máa ń bọ̀ ó lè ṣe déédéé orí bóun làwọn máa ṣe sọ̀dá torí ẹ̀ òfin ọlọ́wọ́n bá wa ó fi hàn pé ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n ní lè ṣe sọ̀dá gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá ti ṣe ní ká ṣe nítorí pé wọ́n ní ìdíwọ́ yàtọ̀ sẹ́ni tí ò ní ìdíwọ́ ṣùgbọ́n kí ọlọ́wọ́n bá ó ṣe ní fún wa wípé káwọn náà máa sin náà tó ń ti ìdíwọ́ tí wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ lórí wọn láti sin náà tí wọ́n sin náà wọ́n bá ti ṣe gbà islam ò dí wọn lọ́nà táwọn náà fi gbà ládàá sí náà ìdí nìyí tó fi ní bẹ́ẹ̀ ti ṣe lágbára mọ náà máa sí lọ. sunna anabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé ó ṣe àlàyé yékè báwọn ni irú wọn sì máa sí lọ. ẹ jẹ́ ká wo aláàárẹ̀ aláàárẹ̀ ti ń ṣàárẹ̀ tó ṣe yí pé àárẹ̀ dà dùbúlẹ̀ ó ṣeéṣe kọjá ipò lè dúró ṣe sọ̀rẹ́ ẹni tó lè dúró ṣe sọ̀rẹ́ ọ̀ràn yẹn ni kó dúró kò gbọ́dọ̀ jókòó sí o tó bá wáá jẹ́ pé kò lè dúró ìjókòó ló lè jókòó àbí kò lè dúró láì fẹ̀yìntì àjẹpẹ́ dúró fẹ̀yìntì kò lè dúró fẹ̀yìntì náà àjẹpẹ́ jókòó tó bá lè jókòó yóò jókòó lẹ́yìn tó fi awọ́ ẹ̀dí rẹ̀ méjèèjì lélẹ̀ tó wá ká ẹsẹ̀ rẹ̀ ọ̀tún àti bọ́nú ara wọn eléyìí là ń pè ní bákan náà ó sì lè jókòó nílùú jókòó máa jókòó máa ń tàtà ayá tó bá gbọ̀n lọ́rọ̀ lọ́rùn yóò jókòó láì fẹ̀yìntì tí ọba rọ lọ́rùn láti jókòó láì fẹ̀yìntì adékòkò jókòó kọ́ fẹ̀yìntì tọ́ba wa tẹ̀lé yìí pé ìjókòó gan fi àlè ṣeéṣe ah, kọ́fẹ̀ gbẹ rọ̀ tún lélẹ̀ tẹ́lẹ̀ yìí náà bá tún lé fún kọ́fẹ̀ gbé òsì lélẹ̀ tí ọba tún ṣeéṣe fún kó fẹ̀yìn lélẹ̀ kọ́tàkàkà kọ́tàkàkà ṣùgbọ́n kó jẹ́ kí ẹsẹ̀ òun méjèèjì kọjẹ́ ohun tí ń wọ àlùkíbìlà kọjẹ́ kí inú àtẹlẹsẹ̀ rẹ̀ méjèèjì ọmọ wọ àlùkíbìlà tọ́ba wa débi rùkú nígbà tí ọba ti lé rùkú yóò máa forí rẹ̀ ṣàpèjúwe ike mo ti rùkú báyìí yóò tún máa forí rẹ̀ ṣàpèjúwe pọ̀ ní ti forí kanlẹ̀ báyìí àpèjúwe ti rùkú òní lọ́ọ̀lẹ̀ tó àpèjúwe ti forí kanlẹ̀ yóò máa gbé lọ́ọ̀lẹ̀ lọ sọ́nà àyà rẹ̀ yóò tún ṣe máa ṣe nù jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa ẹni tí ń sáré o eh, yóò máa sin lọ́hùn yàrá máa sin lọ́hùn àárẹ̀ èsì àwáwí tó lè mú máa sin lọ́hùn lópin ìgbà tó kọlọ̀ bá ti dàrú kọlọ̀ má dà wà lọ́pọ̀lọ́ ẹni tí ń sáré tó ti kó ti sàfẹ́kù làákàyè rẹ̀ òhun lẹni tó yẹ pé ká sin lọ́n ti kú òfin á wàá fi àsìkò yìí pàkíyèsí wa ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì láàní aláàárẹ̀ ńlẹ̀ tó ti pé ó ti wà lórí ìdúgbò láàárẹ̀ kìí sọ̀sùn méjì kìí sọ̀sùn mẹ́ta ìgbà míì gan ọsibítù ni wọ́n gbé aláàárẹ̀ yìí lọ aláàárẹ̀ yìí náà fódìdí bí oṣù méjì mẹ́ta ó lè jẹ́ pé ìńtẹ́ni tí ń tọ́jú rẹ̀ mójútó òun náà ní sọ ti jẹ sọ ti mu sẹ́ẹ̀tì bá wọn sinra sẹ́ẹ̀tì bá wọn nura ó ní kókó ní táwọn wà fún wọ́n ti gbàgbé pé mùsùlùmí ni mùsùlùmí làwọn náà ikú sì lè wá ikú ń pa ẹni tí ó sàárẹ̀ kátó pẹ́ni tí ń sàárẹ̀ ru eléyìí torí ẹ̀ èyí tó yẹ kẹ́ kọ́kọ́ mójútó kẹ́ kọ́kọ́ mú gbọ́ lẹ́yìn tẹ́ bá ti ṣe ìmára fáláàárẹ̀ òun náà ní kẹ́ ẹ ṣe ìmára tẹ̀sìn fún lọ́nà tí ó fi wà nípò kò lè sìn lọ. yóò ṣe sọ́lẹ̀ gbogbo sọ́lẹ̀ àti kò gbọ́dọ̀ fílẹ̀ kò gbọ́dọ̀ pátì ṣùgbọ́n yóò máa ṣe lódiwọ̀n bó ṣe lágbára mọ́ ó ṣeé ṣe kó lè dìde dúró láì fẹ̀yìntì tí ò bá rọrùn fún kó fẹ̀yìntì tí ò bá tún rọrùn fún kó jókòó láì fẹ̀yìntì tí ò bá rọrùn fún kó jókòó kó fẹ̀yìntì tí ò bá rọrùn fún kó fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ tí ò bá rọrùn fún kó fẹ̀gbẹ́ òsì lélẹ̀ tí ò bá rọrùn fún kó tàkàkà tó yóò sàlẹ̀ sí kanu gbogbo ẹ̀ náà lẹ́yìn náà ìrókò tẹ́wọ̀n àti kí bàbá òkú ń káfíìrì tẹ́jẹ̀ kí òkú ń káfíìrà tó fi wá jẹ́ kí wọ́n sọ̀sùn méjì lọ́sibítù wọn ò sí náà ó wá jẹ́ kó kù wọn lẹ gbé wálé irú irú ta wá nù ẹ̀yin náà dáhùn ti sọ láti sí lára ṣé mùsùlùmí náà ti sọ láti sí lára oṣù méjì bá kú èyí sì ṣe pé làákàyè ọ̀sàfẹ́kù rẹ̀ kọ̀sàfẹ́kù làákàyè kọ̀sàfẹ́kù làákàyè àti ètò tàwọn tí mójútó ni ló jẹ́ kó kú ní ìsìn láì jẹ́ pé ó ṣe sọ láti kù kọ́lọ́ńdàkùn kó jẹ́ ká túnbọ̀ tàn wọ́ọ̀dà ẹni tí máa ń sàárẹ̀ tọ́jẹ́ kó nílà ka ìjàmà ọ̀ràn yẹn sọ láti òkú lórí rẹ̀ ṣùgbọ́n ẹni tí ń sáré tó ti pé làákà ìtí ẹ ti sọnù làákà ò sí lórí rẹ̀ tó eléyìí ọlọ́run ti mú sọ láti kúrò fún àtàwọn nǹkan ní ìgbà níbo láti wá rí wípé yóò ṣe sọ láti láì fẹ̀yìntì tí fẹ̀yìntì tí ọba kó tó wá tàkàtà oní àwọn hadith anabi muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí hadith imran ibn husayn radiyallahu anhu qala كانت بي بواسير فسألت النبي صلى الله عليه وآله وسلم عن الصلاة فقال صل قائما فإن لم تستطع فقاعدا فإن لم تستطع فعلى جنب أخرجه البخاري عمران بن حسين ولما صدى النبي صلى الله عليه وآله وسلم نيجا تسقي جدين دامي لامه òròbó ń yọ nídìí mi so bó ní ti máa ti sọ rẹ ànábì ni máa ti sọ láti ní dúró tí ò bá rọ ọlọ́run láti ṣe sọ láti ní dúró ajẹ́pẹ́sẹ̀ ń jókòó tí ò bá rọ ọlọ́run láti ṣe ní jókòó ajẹ́pẹ́sẹ̀ gbẹ́lélẹ̀ bákan náà Imran ibn Husayn radiyallahu anhu ó tún gba ẹgbàá wá mi wá ó tún gba ẹgbàá wá mi wá ó ní káàna wọ́n ní ìgbà tá a rẹ̀ ń sí wọ́n sọ pé sàlátì rasulillah sallallahu alayhi wa sallam an salati rajuli qa'idan faqala in salla qa'iman fahuwa afdal wa man salla qa'idan falahu nisfu ajri al-qa'im wa man salla na'iman falahu nisfu ajri al-qa'id akhrajahu al-bukhari. ó ní mo bi anabi sallallahu alayhi wa sallam léèrè nípa títí sọ láti níjọkọ anabi wa ni téèyàn máa ṣe sọ láti níjókòó kọ́ lọ́mọ wípé kọ̀ lọ́lá bíi kóun ṣe sọ láti nídúró torí sọ láti tàbá ṣe nídúró lọ́lọ́lá jù ṣùgbọ́n ẹni tó bá ṣe sọ láti níjókòó kọ́mọ yẹn pé ìdajì ládẹ́ ẹni tó bá dúró ló wọ́n gbà ó ẹni tó bá sì ṣe sọ láti lẹ́ni tó fẹ̀gbẹ́ lélẹ̀ ìdajì ládẹ́ ẹni tó jókòó ló wọ́n gbà ó subhanallah ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sọ láti rọ́ọ̀sà jẹ sọ̀rà kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ fẹ̀gbẹ́ lélẹ̀ kò gbọ́dọ̀ fẹ̀gbẹ́ lélẹ̀ tàbá wá jókòó nígbà tá a lè dúró eléyìí òkú tá a máa kà kí ó tá a máa kà nínú sọ̀láàtù á kà kí ó tá a máa kà tá a bá ti lè rùkú níbi tí ó ti yẹ ká rùkú orí wa lásán la kàn gbé lọ́lẹ̀ eléyìí òkú ká tún máa wí àwọn adékèrè eléyìí tá a máa wí ní rùkú o torí òfin ṣẹ̀rí àtúnṣọ yìí pé al-maysuru la yasqutu bil-ma'sur gbogbo ń tọrọ ọ̀run kò gbọdọ̀ ṣubú dànù nítorí pé àwọn kan wà tí ò ṣeé ṣe fún wa àìṣeéṣe àwọn kan kò ní sọ ètò ṣeéṣe di àwàdànù a gbọdọ̀ ṣàkíyèsí eléyìí báyìí aláàárẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ o ọ̀ràn yẹn ló jẹ́ lórí aláàárẹ̀ wípé kó máa ṣe ìmára ṣáájú sọ̀rẹ́ pẹ̀lú mi tó bá jẹ́ pé ó rọ̀ lọ́rùn láti ṣe ìmára fúnra rẹ̀ tí ó bá rọ̀ lọ́rùn wọn ò bá ṣe tí omi tó bá sì jẹ́ nǹkan tí ó kó nira bá kò sí ní tó burú kó máa ṣe tẹ̀yẹ́mù tí ó bá wá lè wẹ̀ kò lè fomi kò lè lómi kò sì lè lu ìpẹ́ ajá yìí pé ìṣèmára yẹn yóò kó òfun yóò sì máa ṣe sọ̀láàtì bí agbára rẹ̀ bá ti ṣe máa. ǹjẹ́ tí aláàrẹ̀ bá wá jẹ́ pé wọ́n ti pàṣẹ irú rọ́bà máa lára tí ìgbẹ́ àti ìtọ̀ tó máa ń gbà jáde lára ara aláàrẹ̀ àti tún ní yóò ṣe sọ̀rọ̀ báwo ni yóò ṣe láti sọ̀rọ̀ tó ń ti ọ̀rá ìgbẹ́ àtìtọ̀ lára. eléyìí jẹ́ bí ó ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáhùn àbúṣọ bákan náà à ń fi àsìkò.